<laughs> ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yìí Ògo Ìgbàlà mo lérò pé gbádùn òun yẹn dáadáa nítorí pé nílé agodo ń bí ó dàbí pé ká má padà mọ́ àmọ́ ọ̀rọ̀ Ọlọ́run kò tẹ̀ síbi tá a yẹ sí àti ẹ̀rí ibì kankan yẹ sí èmi Fowóṣadé ganan mi ò níṣẹ́ mi ọ̀rọ̀ Ọlọ́run yìí náà ni. ibi tá a kà tẹ́lẹ̀ òun náà ni ìwé ìfihàn orí ogún ó lé kan láti ẹsẹ̀ kínní fún gbogbo ẹni ń darapọ̀ àkórí wa lẹ́nìí òun náà ni tètè kọ́kọ́ wá ìjọ̀bọ̀ lọ́rùn náà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 bàbá ní olúwa nígbà tẹ́ ń fi ọ̀rọ̀ ọlọ́run bọ̀ wá lẹ́ẹ̀kan ibi tẹ́ ta kàí náà ni pé pé ká kọ́kọ́ wá ìjọba ọlọ́run náà ó ní gbogbo ìtókù òun máa fi kún fún wa kí ni gbogbo ìtókù tó máa fi kún fún wa gangan. ògo ni fún ọlọ́run lókè ọ̀run. hallelujah. ìrìn àjò ayé yìí sà àkókò kúkúrú la ní olúkúlùkù lọ́dẹ̀ gbúdọ̀ múra bí a ti ń súrèje ìgbàgbọ́ wa lọ ohun tí ayé yìí òun lọ́pọ̀lọpọ̀ gbé sórí Hmm. èyí náà ló mú wọn kùnà láti lépa ìjọba ọlọ́run hmm. àwọn nǹkan ti ayé yìí tàbí àwọn àfikún tí à ń wí òun náà ni ọ̀rọ̀ ọlọ́run sọ fún wa nínú ìwé johannu kínní orí kejì ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún sí ìkẹtàdínlógún fọ́jọ́ chapter two verse fifteen to seventeen ohun tó ń sọ ń bẹ̀ yẹn fún wa ni pé ohun ti ayé yìí a gbọ́dọ̀ gbìyànjú láti kó ohun ti ayé yìí sílẹ̀ hmm. torí ohun ayé yìí ó wà fún ayé nìkan ìlépa tí àwọn ènìyàn ń lé òun náà ni bí wọ́n ṣe máa dolókìkí bí wọ́n ṣe máa dẹni ńlá bí wọ́n ṣe máa di ọlọ́rọ̀ wọ́n ti gbàgbé wípé àwọn tó lówó lánàá dà wọ́n ti kọjá lọ kì í ṣe pé yẹn ò níní ṣùgbọ́n àkọ́kọ́ ni wípé ká kọ́kọ́ lépa ti ọlọ́run hmm. ọlọ́run mo tá a nílò á sì fi fún wa ní àkókò rẹ̀ ṣé ó pọn dandan fún wa kí a jọ̀wọ́ kí a gbìyànjú kí a pinnu láti lépa ìjọba ọlọ́run ohun tó kù nínú ayé yìí ọlọ́run máa fi kún wa ó máa fi fún wa kí la nílò ṣé ìgbéyàwó ni pẹ̀lú ìrọ̀rùn ló ṣe máa wá ṣùgbọ́n ẹlòmíràn torí pé lágbájá ó lóun ò ní fẹ́ kò sí ohun tí ò lè ṣe kó lè fẹ́ ṣùgbọ́n Ọlọ́run mọ ètò rẹ̀ fún ayé rẹ̀ ó lè fẹ́ lágbájá yẹn kí ìrìn àjò wọn má rojú tu ẹ̀ kí ìrìn àjò wọn dàrú ṣùgbọ́n tó bá ní sùúrù di Ọlọ́run tí ò gbọ̀nà mìíràn tó gbọ̀nà Ọlọ́run tó ń lépa ìjọba Ọlọ́run yìí Ọlọ́run á fún ní ìyàwó tó tọ́ sí ní àkókò tó tọ́ pẹ̀lú ìgbésẹ̀ àdúrà gbogbo ẹ̀ máa yanjú ǹjẹ́ jẹ́mọ̀ wípé ó ṣeé fún ènìyàn láti sọ wípé òun ò ṣetán láti ṣe ti Ọlọ́run kó dẹ̀ dàbí ẹni pé lówó lọ́wọ́ nígbẹ̀yìn gbẹ̀yìn sà ó máa bára rẹ̀ nílẹ̀ òpin òpin òpin ohun gbogbo irú ẹni bẹ́ẹ̀ dẹ̀ máa ní òun náà ní ayérayé ọ̀run àpáàdì tí ò bá ti ṣèfẹ́ ọlọ́run ó gbọ̀nà ẹ̀rọ kó o lè lówó ó lu jìbìtì ó kówó olówó ó jalè nígbẹ̀yìn wàá kú wàá fayé yìí lẹ̀ ọ̀rọ̀ ọlọ́run jẹ́ kó yé wa níbi tí a kà gbẹ̀yìn yìí láfọ́jọ́ chapter two verse seventeen ó ní ayé sì ń kọjá lọ àti ìfẹ́kùfẹ́ rẹ̀ hmm. ohun tó ń kọjá lọ yìí làwọn ènìyàn ń lépa ohun tí ò jẹ́ kí àwọn ènìyàn kó wá ìjọba ọlọ́run mọ́ náà nìyẹn ohun tí ayé yìí tó sì máa kọjá lọ lọ́jọ́ kan ṣá ohun ayé yìí òpin máa dé bá lọ́jọ́ kan hmm. ṣùgbọ́n tá a bá wá kúrò nínú ayé yìí níbo la ti fẹ́ lu ayérayé wa èrè ìdí tá a fi nílò láti kọ́kọ́ wá ìjọba ọlọ́run náà àti òdodo rẹ̀ èyí tó bá dẹ̀ kù yẹn ọlọ́run máa ṣe àfikún rẹ̀ ìyẹn ni pé gbogbo nǹkan tó kù yẹn bóyá gbogbo nǹkan ara tá a fẹ́ bó ọkọ ni ọmọ ni mọ́tò ni visa lóyìnbó ni ilé ńlá ni o afẹ́dàpàṣẹ ni o tàbá ti kọ́kọ́ ṣètò ọlọ́run náà ó máa wá fi kún fún wa. pẹ̀lú ìrọ̀rùn lọ́lọ́run máa ṣe ó ní bọ́lọ́run ṣe ṣètò nǹkan rẹ̀ hmm. ọlọ́run ló máa ń ṣètò ayé olúkúlùkù ẹni tọ́lọ́run bá sọ pé orí tó máa dádé ni sà ó máa dádé ìran jésè ò rí ó ń sọ̀rọ̀ nínú ìwé first samuel chapter sixteen. samuel kìíní orí kẹtàdínní ogún. ìran jésì ò jọba rí ṣùgbọ́n ọlọ́run sọ fún wòlíì samuel pé lọ sílé ìdílé jésè kó lọ yan ọba fún mi bẹ́ẹ̀ ni wòlíì samuel dìde ó sì lọ sí ma ẹsẹ̀ kélòó. oh that first samuel chapter sixteen. verse kìíní ẹ wo ẹsẹ̀ ìkẹfà. ẹsẹ̀ kẹfà ó sì ṣe nígbà tí wọ́n dé orí eliabu ó sì wí pé ní tòótọ́ ẹni àmì òróró olúwa ń bẹ níwájú rẹ. eliabu ni àkọ́bí jésè ó kọjá hmm. níwájú wòlíì ọlọ́run tó lólúwa ní kó lọ yan ọba fóun ṣùgbọ́n ó rí eliabu ó kọjá kí lolúwa wí ṣùgbọ́n Hmm. olúwa wí fún samuel pé olúwa wí pé má ṣe wojú rẹ̀ má wojú ẹ o tàbí gíga rẹ̀ má wo gíga ẹ o nítorí pé torí pé èmi kọ́ èmi kọ́ nítorí tí olúwa kí ìwọ bí ènìyàn tí ń wò bí ènìyàn tí ń wò sọ ọlọ́run kò yàn orí tó bá máa dádé ló máa dádé torí pé jacobi yẹn ò sọ pé ó jọba gbogbo àwọn ọmọ tí jèsè bí kọjá níwájú wòlíì samuel olúwa ní òun kò yàn wọ́n ẹ jẹ́ ká tẹ̀síwájú ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ ẹ jẹ́ ká lọ sí ẹsẹ̀ ìkẹrìnlá. ẹsẹ̀ ìkẹrìnlá. ṣùgbọ́n sọ́ọ́dì kẹrìndínlógún nìyẹn. bẹ́ẹ̀ ni sà. ok ṣùgbọ́n ẹ nọ ẹ ka ẹsẹ̀ kẹwàá ẹ ka ẹsẹ̀ kẹwàá yẹn. jésè sì tún mú kí àwọn ọmọ rẹ̀ méjèèje kọjá níwájú sámúẹ́lì. sámúẹ́lì sì wí fún jésè pé mhm. olúwa kò yan àwọn wọ̀nyí. olúwa ò yan gbogbo àwọn ọmọ wọ̀nyí olúwa yan wọn kí ló wá ṣẹlẹ̀ wòlíì samuel wá ó wá bi jésè léèrè pé ṣé o sì lọ́mọ mi síbòmíì hmm. gbogbo àwọn ọmọ ẹni mo ní kó o kó jáde ẹsẹ̀ kọkànlá yẹn wá ṣàlàyé fún wa. samuel sì bi jésè léèrè pé gbogbo àwọn ọmọ rẹ̀. gbogbo àwọn ọmọ rẹ̀. ni ó wà ní ibi. ṣé gbogbo wọn lélẹ́yìí. ó sì dáhùn wípé àbí kẹ́yìn wọn nìlí ó kù sá wo òun sí ọ̀gùntàn samuel hmm. samuel sì fún jésè pé ránṣẹ́ kí o sì mú wá kò mú wá sí iyẹ. nítorí pé àwa kì yóò jókòó títí òkò fi dé yìí. hallelujah. hallelujah. tá a bá tẹ̀síwájú a lọ arán ènìyàn lọ mú dáfídì wá dáfídì ló kù àbíkẹ́yìn àbíkẹ́yìn dáfídì ni àbíkẹ́yìn jésè ọlọ́run ò yẹn àkọ́bí hmm. títí dórí nọmba seven ṣùgbọ́n ọlọ́run ó tẹ̀ ti yan dáfídì láti jẹ́ ọba sórí tó bá máa dádé adádé kò ń ṣe bí ènìyàn ṣe lágbára tó kì í ṣe bí ènìyàn ṣe lọ́pọlọ tó kì í ṣe bí ènìyàn ṣe mọ̀ ń ṣe tó ẹni tọ́lọ́run bá ti yàn látọ̀run kó máa jẹ́ nǹkan kan láyé ẹ̀ṣà ó máa jẹ ẹ̀yin tẹ́ ń gbọ́rọ̀ ọlọ́run yẹn ọlọ́run dẹ̀ ti yàn yín láti jẹun pàtàkì láyé ẹ nílò àti sáré kọjá ara yín ẹ ò nílò láti sáré ju ara yín lọ ẹnìkan ṣoṣo tẹ́ ẹ nílò láti wárí òun náà ni ọlọ́run tí mò ń fi hàn yìí àní jésù kristi tó bá fi gbẹ́kẹ̀lé rẹ sínú rẹ̀ tó lépa ìjọba ọlọ́run ó máa fún ọ ní tó nílò yẹn bẹ́ẹ̀ ni o ti lépa láti gba físà hmm. bákòókò rẹ bá ti tó ó máa tẹ̀ ọ́ lọ́wọ́ lórúkọ jésù àmín lórúkọ jésù ẹnìkan ń gbọ́ mi ń bẹ̀ yẹn lórúkọ jésù ò ní dààmú tí físà rẹ fi máa tẹ̀ ọ́ lọ́wọ́ bẹ́ẹ̀ lolúwa sọ o kò dẹ̀ ní yí padà ó nílò àti yọra rẹ lẹ́nu hmm. bọ́lọ́run bá ti ṣètò wípé wàá dọba wàá dọba bó bá jẹ́ wọn ni gómìnà kàn ní ìpínlẹ̀ yín mo pàṣẹ fún ọ lórúkọ olúwa lórúkọ jésù wàá gorí oyè yẹn lọ àmín lórúkọ jésù tó pé wọn ló máa di pírẹsidẹ́ǹtì ọlọ́run ti ṣètò ẹ̀ ní hmm. nítorí náà ẹ jẹ́ ká rí wípé a lépa ìjọba ọlọ́run kí àwa náà lè dé ibi tí ọlọ́run mú wa lọ yóò sì dára fún wa lórúkọ jésù. àmín hmm. ṣe ti gbọ́ ọ̀rọ̀ ti jáde àṣẹ náà dẹ̀ ti tẹ̀lé gbogbo retí bàbá wa sún fún wa lẹ́nìí lórúkọ ọlọ́run Ísírẹ́lì àmọ́ yín náà. àmín lórúkọ Jésù. àmọ́ nǹkan tó jù náà ni pé ká kọ́kọ́ lè pọ̀ ìjọba ọlọ́run náà gbogbo nǹkan tó kù pátápátá gbogbo nǹkan tó kù ẹ ti ẹ̀ gbọ́ ó ní èmi ni olúwa ọlọ́run mm. ó ní ìjẹun kan á wà èyí ni ètò ẹ̀jẹ̀ káwọ́ ẹni tó lè dọ̀run àti ayé ó nígbà tó dé orílẹ̀ ayé ó rí gbogbo nǹkan tó ó ní ayé sì wà ní júùjúù òkùnkùn sì ṣe kí ni ó sì ṣùgbọ́n ìmọ́lẹ̀ oníṣùgbọ́n ó pàṣẹ pé kí ìmọ́lẹ̀ kí ó wà ó ní ìmọ́lẹ̀ sí ó wà ẹni tó pàṣẹ pé kí ìmọ́lẹ̀ kó wà láyé ayé tèmi àti ẹ wà nínú ẹ̀ lẹ́ni tí ìmọ́lẹ̀ dẹ́wà kí ni kò lè ṣe. àtẹ̀mí àti ẹja jọ dókè lọ́nà ká lọ fún orin tẹ́pẹ́ àlàbí lọ́gán tí oore ká lọ fi ṣe kí ni ká lọ fi yan Ọlọ́run lógo ó yá ẹ̀jẹ̀